filẹ̀ lọ́dún bá ká lójú ẹ̀ yóò padà á bẹ̀bẹ̀. Hmm. àyẹ̀gbẹ́ ajádùn kò tó jìnnà ńkọ. hello ẹ káàárọ̀ o ẹ gbóhùn sókè o shalom o mandela láti jerusalem ẹ mọ̀ kú jó ni. ẹ káàárọ̀. iye ẹ káàárọ̀ sá ẹ gbóhùn sókè. Okay. Eh, ẹ tó wa pè iṣẹ́ ẹran wa là ń jábọ̀ rẹ o. hello. hello sọ̀rọ̀. ẹ káàárọ̀ sà. ẹ ní sà ẹ lẹ́ mọ̀. yẹ sà. ẹ kú gbogbo ẹ mọ̀. yẹ sà. káàárọ̀ obìnrin yẹn kó fọ̀rọ̀ ẹ̀ mọ́ lọ́hùn. kó fi ọ̀rọ̀ rẹ̀ mọ́ lọ́hùn lọ́kàn. ọlọ́run tó ọlọ́run ló yọ̀ǹda àwọn ọmọ yẹn fún yóò bẹ́ẹ̀ bá tọ́jú mm. ẹ. yẹ sà ẹ ṣeun adúpẹ́ sà. hello. hello ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí. hello hello ẹ káàárọ̀ o ojú òpó yìí ni o àmì. nǹkan tí mo lè sọ ni pé ẹ ti tíráìvẹ̀ ti gbòòrò jù. yes sir. bí obìnrin yẹn bá lè mú ara dúró bẹ́ẹ̀ máa mára dúró lẹ́yìn lẹ́yìn ọmọ mẹ́jọ. tó bá lè mára dúró tí ò ní rìn pọ̀ kó lọ jókòó sí àwọn mi tí ọlọ́run wá bá gbé ẹrù ayé tí àbá yẹn bá lọ ẹkọ mọ́ọ̀gì tí ò bá padà kò sí nǹkan tí ó lè ṣe. tó bá lọ ẹkọ mọ́ọ̀gì tí ò padà. tí ò padà kọ́lọ́n kó ran gbogbo wa lọ ayé obìnrin lẹ́rí o. ayé obìnrin wa bá gbé rẹ̀ kó lọ jókòó kó má kọjá má lọ bì kankan ó lè má gbàdúrà ẹ ṣe ìyá wa àdúpẹ́ ń òru yà fílẹ̀ bẹ́ẹ̀ yẹn náà àti ìjábọ̀ ọ̀sẹ̀ tí wọ́n rán wa. aago mẹ́fà àrékọjá àṣẹ́jú méjì ètò omúlérò ìkànnì fresh rèé ilé orin challenge nílùú Ìbàdàn ó ti yá o tìjẹ́jọ́ la fún yín lábọ̀ rẹ̀ yẹn ní fẹ́rẹ́ ń jógí omi yìí tún suyọ̀ tó jẹ́ tòní o omi yìí tún suyọ̀ ẹ mọ̀ kóbìnrin ló gbọ́rọ̀ tìjẹ́jọ́ wá ọkùnrin ló gbọ́rọ̀ tòní yìí wá o ní ntánà ń bẹ̀ sórí afẹ́fẹ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ó tún ti yá o. ìyá ni wúrà bàbá ni jíǹgé. àtọwọ́ mi dàgbà ìyá tó bí mi. ìjọ ìyá bá kú ni wúrà ọmọ bàjẹ́. ìjọ bàbá bá kú ni jíǹgé ẹ̀ ní wọ̀mí. tó gbogbo ìyá tó sì wà láyé ti ń ṣàbíamọ fún àwọn ọmọ rẹ̀ ẹni fọjọ́ ọlọ́jọ́ lọ àní fọjọ́ ọlọ́jọ́ lọ àní kún rèwerèwe gbogbo iṣẹ́ tá a ṣe lóòrò àní jẹ́ ń dùbúlẹ̀ gbogbo bàbá tó sì wà láyé tí sì ń ṣe alátìlẹyìn fún àwọn ọmọ rẹ̀ ẹ̀yin náà ò ní kún rèwerèwe o orí yín ò ní dìrù láéláé ẹni fẹ̀rù yín sọ̀yàn ètò múlẹ́rọ̀ rèé bàbá ìyá ò ti o arákùnrin tó náà dìde ńlẹ̀ tó gbé ọ̀rọ̀ wá sórí ètò múlẹ́rọ́ àmúrin àbákọ sígbẹ̀dù. nítorí kí àmá jẹ wọ́n. wọ́n ṣe àlàyé wípé. ilé ayé àwọn ó ti sú àwọn ọ̀rọ̀ ara àwọn ó ti sú àwọn. arákùnrin yìí wípé ìgbéyàwó àwọn ó ti pé ọdún mẹ́tàlá báyìí. kí ni ìtì ọ́ táwọn ṣe ìgbéyàwó ní ṣùlọ́kà pẹ̀lú ìyàwó àkọ́kọ́ èmi ti ẹ̀ pọ́ọ̀sì mo ní ẹ̀ wọ́n ti wá di mélòó báyìí sà ó ní ṣe ìyàwó tí ò sí lẹ́ẹ̀dẹ̀ ṣé èèyàn máa ń ẹ máa kà á ni because tó ń bá ní kó wọn ìyàwó táwọn ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ ní ọdún mẹ́tàlá sẹ́yìn ò mọ bó ṣe jẹ́ àwọn ò mọ bó ṣe ṣẹlẹ̀ àwọn ò mọ tó táwọn lè sọ pé fà á. láìṣẹ̀ láìrò àwọn làwọn fọwọ́ ara rẹ̀ kẹ́rù ẹ̀ síta àwọn mọ̀lẹ́bí ẹ̀ bẹ̀bẹ̀ mo ń try láti summarize ẹ̀ ni o kí n ra gèpé kéèké kẹ́ ẹ lè dá sí i mẹ́wàá ṣẹlẹ̀ ń dúníyà ẹnì kan ló mọ̀ ọ́ ní láìṣẹ̀ láìrò láì ta láì ṣe obú mi ogún mi ọ̀tẹ̀ mi mọ́lẹ̀ ọlọ́ọ̀bí iṣẹ́ kó tóó dé àwọn làwọn kẹrù ẹ̀ síta báyìí táwọn sì tilẹ̀kùn lé táwọn dẹ̀ jáde lọ wípé ó tiẹ̀ wá burú gbá ìjọ yẹn tá à ń wí yìí wọ́n pé òjò tá òjò alágbára ńlá kan rọ̀ wọ́n ní ilé táwọn sì ń gbé ilé fúláàtì tó ní fẹ́ǹsì ni wọ́n ní kankan táwọn kàn ṣe ni wípé géètì ilé yẹn àwọn kan ra fi àgádágodo ha kó lè bá a ọ̀fẹ́ àti wọlé kó sì lè bẹ̀rù ẹ̀ nínú compound. wọ́n ní àwọn sì ti pààrọ̀ kọ́kọ́rọ́ tí ó ṣílẹ̀kùn sitting room kọ́kọ́rọ́ tí ó gbẹ̀kùlé wọlé àwọn ti change ẹ̀ wọ́n ní tó káwọn lójú lọ́dún náà àwọn ò mọ̀ gbígbéyàwó àwọn ò tí ì kọjá bíi oṣù mẹ́jọ oyún ò tí ì wọ̀ o ìpẹ́yìn ò tún gbọ́rú ẹ̀rí ni ẹ dúró sà ẹ ti marry wọ́n ní yes lọ́dún mẹ́tàlá sẹ́yìn ẹ dẹ̀ ṣe wedding wọ́n ní àwọn ṣe registry àwọn lọ sí ṣe traditional wedding àwọn lọ sí church lọ gba blessing ní ìlú kan ní ìpínlẹ̀ kan ní abíòrù lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí òun ni wọ́n ti ṣẹ̀ wá àmọ́ kì í ṣe ìlú yẹn náà ni ìyàwó wọn ti ṣẹ̀ ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ní abíòrù lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí ẹ wá ní bí eight months after ẹ wá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ kàn déédéé páàkì ẹrù ìyàwó yín ẹ dẹ̀ páàkì ẹ̀ sínú compound ẹ dẹ̀ change kọ́kọ́rọ́ tó wọ inú sitting room àti backyard tó gba backyard wọ inú kitchen ẹ dẹ̀ lẹ́ change ẹ̀ ẹ kàn dẹ̀ wá fi kíì géètì ẹ kàn dẹ̀ fi ha pé tó bá dé kó lè free láti wọlé kó dẹ̀ lè kẹ́rù ẹ̀ kí ló ṣe wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń béèrè ilé ẹ̀ bí wọ́n ṣe tẹ́wọ́ nu pé kí n lè sọ pé n tó ṣe rèé àbí fíìmù mò ń wò ni àbálà ni mò ń lá ni. wọ́n sílé sínà wá ni o kò ṣe pákọ̀wé ṣọwọ́ o wọn ò sì pè lórí fóònù o wọ́n sílé sínà wá ọmọkùnrin máa ń sọ pé ọjọ́ Monday aago méjì sí aago mẹ́rin lẹ́ni bá fẹ́ rí wa ní fojúrinjú ni ló lè wá ẹni bá fẹ́ rí wa ní fojúrinjú ọjọ́rú Wednesday méjì àbọ̀ lọ́sàn-án títí wọ aago mẹ́rin mo ojú máa yí fine fine fine guy ni wọ́n dì hàn kọmilasu wọn ní nkọ yànrànyànràn yìí àfa àti ọjà aago ọwọ́ wọn kájọ yẹn dúró tán àwọn gan dúró tán lọkùnrin mo wojú wọn pé ṣé ń gbà tẹ wá máa fi dé nǹkan mọ́ láwọn ò wálé láàrin ọ̀sẹ̀ kan o àwọn ò tiẹ̀ fààyè sọ́ọ̀rì kí ni mo ṣe ń ló ṣẹlẹ̀ àwọn ò fààyè yẹn lẹ̀. wọ́n ní ṣùgbọ́n àwọn ará àdúgbò wọ́n ná jẹ́ kó yé àwọn wípé ìyàwó àwọn sì ń sun orí ẹrù ẹ̀ fún odidi ijọ́ márùn-ún. ẹ bá mi dá sí. pé ó wá ké sí àwọn nílé kejì pé ẹ jọ kí lọ́kọ́ mi pé mo ṣe mi ò mọ̀ tí mo ṣe wọ́n ní àwọn sì mú fóònù àwọn àwọn sì yọ símú bẹ̀ àwọn yọ kúrò àwọn ra láì míì so that kò ní sẹ́ni tí ó pe àwọn ẹ ẹ kan tẹ́ ẹ wá sọ yìí nínú ìwé ni àbẹ́ ẹ wò nínú fíìmù rárá o aláwọn gangan màdá a ní thirteen years ago ni mo ṣe wedding ah, wọ́n tún bíìtì chest wọn wọ́n fọwọ́ gbáyà. ẹ ṣe àdúpẹ́. okay madam yẹn wá ń kọ. ọ̀dọ̀bọ̀rọ̀ òbí wé táyà ẹni. wọ́n ní àṣẹ odidi ọ̀sẹ̀ kan àwọn fámìlì ẹ̀ try láti reach àwọn pé àwọn dàtí máa ń sọ fún ìyàwó àwọn pé kò sí ní ta fa o ìfúngbà táwọn ń wà ní courtship tó máa lọ sọ fáwọn pẹ́rẹ́ǹtì mi tàbí tí yóò wá láti pé pẹ́rẹ́ǹtì kìíní pẹ́rẹ́ǹtì kejì wọ́n ní gbogbo òyìn ò jẹ́ káwọn fámìlì ẹ̀ ó mọ̀ ìgbésẹ̀ tí wọ́n á gbé nígbà táwọn ti kìlọ̀ káwọn tó ṣègbéyàwó. ṣùgbọ́n àwọn alájọgbépọ̀ ládùúgbò tí ìyàwó àwọn lọ pé pé ẹ jọ tí mo lọ bí iṣẹ́ láàárọ̀ ẹ kí ló ṣẹlẹ̀ kí lọ́kọ́ mi sọ pé mo ṣe ẹ jọ mi wọ́n ní àwọn ará àdúgbò ilé kìíní ilé kejì wọ́n lọ wọ́n pé ó wá ẹ wá lọ wẹrù mi nínú compound inú pẹ̀lú bójò ṣe ń rọ̀ sì mọ̀ pé obìnrin tí ó bá jẹ́ pé ó ti mọ tí òye fọwọ́mẹ́wẹ́ wá jẹun obìnrin mi ìbò ń lè relé ọkọ̀ láìlọ́n báàgì báyìí ìyàwó yẹn wọ́n ní kì í ṣe ìyàwó láìlọ́n báàgì ó ti jẹ́ ẹni tó ti dirù tó ti ní gbogbo nǹkan gan tó yẹ kóbìnrin ní ó ti ń gbé lọ́tọ̀ tó ti kàwé tó ti ń gbé lọ́tọ̀ tó ti ra gbọ́n tó yẹ kó ní kó tó di pòǹgàn rẹ̀ lé ọkọ wọn ní bẹ́ẹ̀ náà ni ẹrù rẹ̀ làwọn ṣe kó gbogbo ẹ̀ síta fíríìjì ní tẹlifíṣàn ní bẹ́ẹ̀dì tiẹ̀ náà tó jẹ́ pé ó ti ń lò tẹ́lẹ̀ tó gbé wá táwọn gbé sí yàrá àgbàlejò ní wọ́n ní àwọn ará àdúgbò wa sọ wípé wọ́n ní kóbìnrin wọn wá máa sùn nílé ọ̀dọ̀ àwọn pé ẹ wọ́n wá máa sùn dọ́ wa nọ́ngbà tẹ́lẹ̀ rí wọn pé wọ́n níyàn pé obìnrin yẹn sọ pé rárá tójò bá ti ń dá inú bí orí ẹrù mi ni màá máa sùn ibí ni ó bá mi ẹ̀rí wá ara mi ṣẹ́gìrì mo ṣe tó ń sọ̀rọ̀ yìí náà ara mi ṣẹ́gìrì o orí mi wú wọ́n làwọn ará àdúgbò sọ wípé ibí ni ó bá mi gbàkúgbà tó bá tó dé màá máa múra màá máa lọ bí iṣẹ́ màá máa padà ibí yìí ni ó bà mí. Ah, agbọ́mọdé ní afẹsẹ̀ palẹ̀ lọ́gọ́jọ́. pé tójò bá ti wá ń rọ̀ á bọ́ sí ibi ayé ibi pásẹ̀jì tójò bá tó ti dá pé àwọn oní pé wọ́n ti ti bí sáré yóò ní ẹ pẹ̀lẹ́ máa mo ti ti bí sáré mo ní jẹ́ mo ní ìyẹn àwọn aládùúgbò tó ń jẹ́ onílé kìíní onílé kejì àwọn náà wà tó wá wọlé wá bá pé ńgbà tá a ní ẹ máa bọ̀ nílé ọ̀dọ̀ wa bàbá tiẹ̀ jẹ́ pààrọ̀ kọ yín pé nísìn lẹ́tà ni wọ́n ń sọ gbogbo ẹ̀ fún màá yẹn o bàbá tiẹ̀ wá jẹ́ pààrọ̀ kọ yín pé nísìn ṣebí a lè sọ pé káwọn àgbààgbà ládùúgbò àgbà tá ẹni ti sọ pé ká ẹ mọ́ pa àwọn fámìlì sọ̀rọ̀ bí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì lọ́jọ́ iwájú tẹ̀sí ni wọ́n sọ pé ká ẹ mọ́ fẹjọ́ sọ ẹnìkankan ṣùgbọ́n nígbà tá àti ẹ̀wà rí wọn pè báyìí ẹ mọ wá sùn lọ́dọ̀ wa kẹ́ ẹ mọ àwọn ẹ má wọ̀ọ́rì ibí ìlú máa bá mi. obìnrin wọ́n ní ṣùgbọ́n ńgbà tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ tì tí àwọn ará àdúgbò sọ wípé wọ́n rí àwọn pè náà àwọn gan ò tiẹ̀ wẹ̀yìn wò àwọn ò sì lè sọ pé kókó ń tọmọbìnrin yẹn ṣe rè wọ́n ní nígbà tó dijọ́ keje wọ́n ní ọjọ́ yẹn bọ́ sí ọjọ́ Jímọ̀ nígbà tó wá dijọ́ Àlàmísì tó tẹ̀lé ọjọ́ táwọn kẹrù ẹ̀ síta yẹn táwọn kó sínú compound yẹn bó jẹ́jọ́ Jímọ̀ gbàtọ́ wá di ọjọ́ Àlàmísì tó tẹ̀lé wọ́n ní ni àwọn ará àdúgbò wa dọ́gbọ́n tán wúmà yẹn pé àǹtí tó tiẹ̀ máa ń wá wá yẹn tẹ́ ní wọ́n ní àbúrò rẹ̀ kan yá dírẹ́sà pé tẹ́ ẹ pè ní yẹn bá tiẹ̀ mi ìbá ní kó bá mi bá ṣerun ó fẹ́ ṣe wedding ẹ fún mi ní nọ́mbà ẹ̀ báwọn ará àdúgbò ṣe wá dọ́gbọ́n gba nọ́mbà àbúrò wúmà yẹn tán wá pe àbúrò rẹ̀ pé ẹ ti ẹ̀gbọ́n ṣáwọn ará àdúgbò wa àdákẹ́ ni ẹ bá àbúrò ẹ̀ kan máa ń wá wá tó mọ̀ ń bà ṣerun tó ní àdírẹ́sà ní pọ́ní ṣọ́ọ̀pù bíi báyìí báyìí ìjẹ́ àdógún sọ pé ẹnìkan fẹ́ ṣe wedding kádógún gba nọ́mbà lady yẹn kó wá bẹ́ni yẹn ṣerun káfí lè jẹ́ kí àbíbò wa ni àwọn àdúgbò àrò bùlántì ṣẹlẹ̀ àárọ̀ kọ pé ó sì takú níbi tí ọkọ òun máa débòrùn rè orí ẹrù ẹ ẹrù ẹ ló ń sùn sí níta. wọ́n ní iná wa ni àwọn ará wa pe ẹni tó jẹ́ àbúrò lady yẹn àbúrò uma yẹn náà wá ń tá ríre o àsìmọ̀ bóyá ẹ̀gbọ́n yín sọ fún yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ará àdúgbò àti gẹ́gẹ́ bí pọ́kọ àtìyàwó wọ́n ná ìsìsì wa a sì àmọ́ àmọ́ tí o wọ́n láàbúrò bu ẹkún pé ẹ́ ọmọ onílé ọlọ́nà ẹ ńlá tó tó báyìí kọjá àwọn sì ń sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ lánàá àwọn sọ̀rọ̀ ń jẹta pátì kan tó yẹ káwọn tọ́jọ́ lọ ní weekend tó yẹ pátì family àwọn pè yín pé àwọn ò rí yín bẹ̀ ẹni pé ẹ̀yin àtọkọ yín lọ síbì kan pé tó bá yá yín so ẹ ti wà nù sí yìí ẹ̀ẹ́dẹ̀ sọ. Ah. wọ́n ní àbúrò lọ́wọ́ lọ pé àwọn fámìlì wa àwọn ìyá àti bàbá ah, ah, wọ́n ní ọkùnrin yẹn náà ní ṣàlàyé o pé wọ́n ní ìyá àti bàbá ẹ̀ sì bu ẹkún wọ́n ní ojú ẹsẹ̀ náà wọ́n ti kí fóònù mọ́lẹ̀ tán pé nọ́mbà rẹ̀ ò lọ mọ́ wọ́n ní gbogbo àwọn tí wọ́n jára àdúgbò máa yẹn ni wọ́n sọ pé a ti pèpè pé nọ́mbà rẹ̀ ò lọ. ọkọ ò lè ṣe yẹn ohun tí ọkọ lè ṣe. wọ́n ní ìgbà tí àwọn fámìlì ìyàwó àwọn wá sọ pé but àwọn fámìlì ẹ̀ sọ pé kí n má sọ̀rọ̀ àtijọ́ sọ wípé n tí ò sì jẹ́ ń sọ fẹ́yìn gan nìyẹn because tá a bá ní òní parí tó bá parí ó ti fún mi ní wọ́n ní pé ó fún ẹ ń wọ́n nì ló wá wà nínú ìdààmú yìí láti ọ̀sẹ̀ kan òkè ó fún wọn nì ó mọ̀nà ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ á mọ̀ jẹ́ pé ọ̀yọ́ títì ni ṣé wọn ò wá tọrọ rẹ lọ́wọ́ wa ni wọ́n sì láwọn ẹbí ẹ̀ kíá ní kí fóònù mọ́lẹ̀ wọ́n sì pe àwọn ẹbí máa yẹn òun náà ní ṣàlàyé o kò yín máa yẹn náà ló ń ṣàlàyé o mọ̀ pé wọ́n ṣàpadà fún lábọ̀ gbogbo ẹ̀ létà wọ́n sì pe àwọn ẹbí máa yẹn pé ẹ̀yìn èmi ìyá alágbájá pé àwọn ti yọ̀mọ́ra wọn lórí fóun pé àìṣe ń pẹ̀lẹ́ ẹ máa bọ̀ báyìí báyìí báyìí nínú ilé àwọn alágbájá wọ́n ní ẹ̀rú bàyá ẹ̀ ẹ̀rú bà bàbá ẹ̀ kódà wọ́n ní alùpùpù ọ̀kadà ní gùn wá òun ó dé ta lóòótọ́ kí ló ṣẹlẹ̀ ṣé òjò wọlé ni ṣé òjò jẹta tọ́fàtẹ́gùn òjò ọwọ́lé o ọmọ yín ló ṣe báyìí ló ṣe báyìí ló ṣe báyìí ló ṣe báyìí ẹ́ láti jó o àsáwọn òbí ẹ̀ náà ò fojú kàn án ó lòun ọ̀lọ́dọ̀ àwọn òbí òun náà kí n má bà lọ́wọ́ nà kẹ́ ẹ̀ lè ráàyè dá sí. ìyá ìyá lálá bàrò ìyá mi ìyá ìyá. wọ́n nílé ibi táwọn fámìlì ọkọ sì ń gbé kì í ṣe ibi tán ti lè gbẹ̀rù ìyàwó tàbí àti lè mú ìyàwó sọ́dọ̀ à ń bẹ lọ́ọ̀ ni wọ́n wà yàrá kan oṣù ni bàbá àti ìyá ń gbé níyà àti bàbá ọkọ pé ní wàá fẹnukò wípé ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun bóyá kọ́ máa sùn ọ̀dọ̀ wa kẹ́yìn bá wa kẹ́rù lọ ọ̀dọ̀ yín ìyá ọkọ ní bó ṣe kó wọn kúrò lórí bẹ́ẹ̀dì kó wọn máa sùn lẹ́lẹ̀ òun àti bàbá rẹ̀ ọkọ rẹ̀ ẹ máa pé làwọn fámìlì ọkọ wa ní rárá làwọn fámìlì ìyàwó wa ní rárá ẹ má wòrì ẹ jẹ́ àmọ́ tá bá ti lè kẹ́rù lọ kò sí ní tó ní àmọ́ náà lọ nígbà tí ọmọ yín bá ẹ̀yin kọ́ lọ́kọ́ ẹ̀ náà ẹ̀yin kọ́ ẹ̀kàn jẹ́ ìyá ọkọ ẹ̀ jẹ́ bàbá ọkọ ẹ̀ jẹ́ àmọ́ ọmọ yín nígbà tí ọmọ yín bá sẹ́rí dé lájò tọ́ lọ nítorí lọ́bẹ̀ tẹ gàrú ọwọ́ ẹ̀ jẹ́ àgbọ́ à ń sọ yọ yanjú pé báwọn ẹbí ìyàwó wọn ṣe mọ́kọ nìyẹn pé tẹkúntẹkún lọmọbìnrin yìí fi tẹ̀lé wọn kò fẹ́ tẹ̀lé wọn ó lóun sì lọ bẹ́ẹ̀ gbà ó nígbà tó di ọdún kejì ó torí owó ilé ọdún méjì ni àwọn san ọmọ pé ìgbéyàwó wọn kóṣù mẹ́jọ ni pé ó sì ti mọ̀ yìí pé gbogbo kọ́mídè láńlọ́ọ̀dù ọmọ pè pé nígbà tó di pé owó ilé ọdún méjì àwọn ń jó tán lọ tó kù oṣù méjì. lọ́wọ́ aṣẹ̀ṣẹ̀ wàá wẹ̀yìn wò. àgádágodo tó fi hágẹ́ẹ̀tì wọn bá ti pamọ́ bẹ̀. nígbà tó ń débẹ̀ òṣì ó dẹnu ọgbà kọ̀bẹ́rù tó ti kó bẹ̀ lọ́dún kejì yìí àbí kí n sọ pé ń pọ́dún méjì yìí lọ nìyẹn ó ti pé ọdún kan àti méjìlá bẹ́yìn torí ìgbéyàwó wọn pé oṣù mẹ́jọ ni gbogbo ń tàwí yẹn ṣẹlẹ̀ wọn yẹn nígbà tó ń dẹ̀ wá dé báwọn ará àdúgbò wọn àti ẹ̀ tètè gẹ́ẹ̀tì pé ni bọ̀gbà tó ń ṣí gẹ́ẹ̀tì wọn wò pé àbí kíátẹ́kà ni ìgbà tó di pé wọlé ni wọ́n wá ní bàbá kíátẹ́kà àwọn onílé yóò sí nílé ni wọ́n ẹ̀ṣẹ̀ wá rí pé ni òun kì í ṣe bàbá kíátẹ́kà ìyẹn àwọn onílé kejì. Mr. Lọ́gbájá ah, ah, kí ló wá dé báwo lẹ ṣe wá rìn kí lẹ wá ah, ni wọn ń pera pé mi ẹ mọ bàbá alágbẹjẹ máa bọ ẹyin mr alágbẹjẹ ló máa wọlé I àwọn ṣàtì ẹ̀rá kọ̀yìn sí wọn wọn ṣàtì ẹ̀ sí gẹ̀ẹ́tì àwọn ṣàtì ẹ̀ wá ńlá ah, wọn wá pera wọn àwọn tí wọn jẹ́ bíi neighbor ládùúgbò tí wọn ti mọ̀ sísìn yẹn pé ah, kí ló ṣẹlẹ̀ máa mr alágbẹjẹ kí ló ṣẹlẹ̀ tó fi rí bẹ́yẹn ọ̀nà pé kò sí problem ẹ má wọrí kò sí problem ẹ má wọrí. kí n máa wá lọ́wọ́ ná máa yé ní òun wá lọ yọjú sáwọn òbí òbí òun àwọn òbí ẹ̀ wá bú ẹkún gbagada kí n ló ṣẹlẹ̀ kọ́ ọba wà lójú jẹ́ kí n ló dé kí ni ọmọbìnrin yẹn ṣe fún ọ ọmọbìnrin tí èrún tí èèfọ̀ ó ní èsì tó ń fọ̀ ni pé ńgbà tó dẹ̀ ti sú mi tí ó wù mí mọ́ mo wá tó àwọn ojú máa yẹn níjọ́ Monday tó wá mu ni àá ẹ̀mí ìpè kì í ṣe pé ó máa yẹn ṣẹ̀yìn lẹ́sẹ̀ kankan ẹ̀mí sísún yẹn kàn balẹ̀ ọlọ́kàn balẹ̀ òun ni o pé n tó fi máa pa àyàn kó n dẹ̀ kẹ̀rú ẹ̀ síta bọ̀t báwo wá ní báyìí ó ní wọn àwọn òbí òun wá sọ pé ṣé kí e e wọn tẹ̀lé ńlọlé wọn rárá o ó ti sú mi o mo léyà ti sú mi mo kẹ̀rú ẹ̀ síta ẹni kẹ́ tẹ̀lé mi lọlé wọn ẹ má wọrí. ok pàtẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹni ìyàwó àkọ́kọ́ fẹ́ yín ṣé ẹ tó ti wá fẹ́ lómi lẹ́yìn ìgbà yẹn ni ó ní ẹ bó ṣàṣetún kò yé yín lédè kan máa yẹn tún fẹ́ ẹnì kejì ẹ má jẹ́ ń tàn yín ogún jogun lọ ogun ò ní borí wa tọmọtọmọ tọkọtọkọ tayátayá bó ṣe ṣe fẹ́ ni tàkọ́kọ́ ẹ̀mí sísú yìí náà tún balẹ̀ lórí tẹ̀ kejì ẹ má jẹ́ ń tàn yín ká má wulẹ̀ mọ́ gba wa lákòókò ẹlẹ́ẹ̀kẹta máa yìí náà tó ṣe bẹ́ẹ̀ fún un àká àmọ́ ìlànà tó fi lé ìkejì àsìmọ́ ìlànà tó fi lé ìkẹta ṣùgbọ́n ó lòun lé kejì náà bẹ́ẹ̀ òun tó lé ìkẹta náà bẹ́ẹ̀ pé wọ́n á kàn dédé sú òun ni ẹ̀mí sísun yẹn á kàn dédé bà wá bà òun ni. ọ̀gá ọ̀làgbára ok kí lẹ wá fẹ́ báyìí kí wọ́n á lè fẹ́ ká ṣe èyí mọ̀ tó kí pápán ó mà tí kì gan ó dìpọ̀ nígbà tí màyín ọ̀wá gbé pẹ́ńtẹ́ yẹ̀mú kalẹ̀ wọ́n wá wí pé òun wá làwọn ọ̀rẹ́ òun wá bẹ̀rẹ̀ sí ni máa mú un lọ mú un bọ̀ ọ̀rọ̀ yìí ò ṣe lásán ìyá àwọn náà pé ah, ọ̀rọ̀ rẹ̀ àdúrà lè yí èyí mọ̀ ti á sún àwọn ó nìkan sì lọ́mọkùnrin kan ṣoṣo tí ìyá ẹ̀ bí òun náà làkọ́bí ó lóun láàbúrò mẹ́rin lẹ́yìn tó jóbìnrin tán ti wà nílé ọkọ pé ńgbà tí òun wá rìnrìn àjò àdúrà lọ́tún lọ́sì ibi tó wá rìnrìn àjò àdúrà dé ó ṣàwà jẹ́ wípé ó ti disappoint ẹnìkan ó jẹ́wọ́ pé ṣùgbọ́n òun ò lè rò pé ibẹ̀ ló ti wá ó ní wọ́n sọ wípé ọmọbìnrin kan wà tí òun ń pa lẹ́kún kó àfi tó bá rí pa lẹ́rìn ni ọ̀rọ̀ tó náà tó já sẹ́rìn. wípé òun wá rorororororo òun ọ̀já pé ìjọ tó wá bá wa yẹn lọ́jọ́ monday tó kọjá ó níjọ́ saturday weekend ok ìjẹ́jọ́ saturday ìjẹ́jọ́ ó ní ló ṣẹ̀ṣẹ̀ wá píkì pé ọmọbìnrin kan wà tó ń palẹ́kún ìjọ tó ń bá tó palẹ́rìn ni ọ̀rọ̀ tó náà lè já sẹ́rìn ṣé kì í ṣe lágbájá tí mo ti promise ẹ̀ pé mo máa fẹ́ eventually tí mo sọ fún pé wọ́n ní kí n má fẹ́ ọmọ ìlú ibi tí ọmọbìnrin yẹn ti wá. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wẹ́kẹ̀lá ẹni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ya. pé ọ̀ ọmọ ìlú báyìí fẹ́ o ìpè ṣé kì í ṣòun ló máa jẹ́ pé pé àwọn tiẹ̀ ti ń plan wedding gan báwọn ṣe ṣe introduction kó n tó gbọ́ pé kó má fẹ́ ọmọ ìlú ìlú ibi tọmọbìnrin yẹn ti ṣẹ̀ wá. lè ya ni ìyàwó lè kọ́ ni ipò kí ló ta wá. pé àbí sọ wá lè jóun ṣá. jíjẹ lọ́jọ́ àìríjẹ. bọ́bá wá jóun ah, yóò ti má rí yóò ti wá rọ́kọ̀ lóòótọ́ ló mọ̀lé wọn ló mọ̀lú wọn báwo ló ń ṣe máa wá ṣe ó mọlé bàbá ẹ̀ mọlé màmá ẹ̀ bọ̀tò òun ò kàn lè sọ bóyá bàbá ẹ̀ ṣì wà àbí màmá ẹ̀ ṣì wà but ó máa ti marry of course báwo ló ń ṣe fẹ́ tọwọ́ bọ̀wọ́ because nìkan náà ló ń ronú sí pé nípa obìnrin tó sọ pé òun ti pa obìnrin kan lẹ́kún ọjọ́ tó ń bá tó rí ipa lẹ́rìn-ín lòun náà ló máa tó lè rẹ́rìn-ín ah, eléyìí dìbò àgbélọ̀ gbangba o àwọn ọ̀jọ̀gbọ́n retí wa lórí eléyìí o kì í ṣe ń tà tẹ̀lé pẹ́ nìkan kan lábí aṣọ ọ̀rọ̀ rẹ o. nígbà tí ó fọ tán lórí ẹ wò lóòótọ́ lẹ̀ kí n dárúkọ lórí afẹ́fẹ́ lóòótọ́ lẹ̀ kí n ṣe but mo àláwọ̀ yín ẹ dárúkọ mi bóyá tẹ bá dárúkọ mi bóyá tó bá jẹ́ pé lédi yẹn náà ń gbọ́ ètò múlẹ́rọ bóyá ó máa lè wá lè wá bá yín ẹ lè pè mí bóyá yóò tiẹ̀ ṣàánú mi ẹ dárúkọ mi ẹ ṣé mi mú ní kẹ́dá à kí n dárúkọ ó dà ṣé kí n dárúkọ lé wọn mo mọ lé wọn mo mọ lú wọn ṣé ẹ ẹ ṣe sùúrù. lọ́gọ́jọ́ òru. ètò yìí ò fààyè gbogbo yẹn sílẹ̀ kì í ṣe kí n dárúkọ tiẹ̀ gan tẹ́ bá tiẹ̀ dárúkọ ẹ̀ lórí afẹ́fẹ́ wípé ẹ ò dùnà. ọ̀rọ̀ rẹ o mú ìwà àkẹsọ̀jí àpíà. agbọ́mọdá ní abẹ́sẹ̀ palẹ̀ zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. olóyè taofik odọlá onífìlà látòníyẹ̀fọ́ nìbàdàn ni. ọ̀rọ̀ rí ẹ̀yin àgbààgbà o. ṣe rí ọlọ́run lédùnmáà rẹ̀ kúkú la láforíjì. bẹ́ẹ̀ni. ọlọ́run dákun kó ṣàánú wa ọlọ́run ti bá a ṣe ó ti mọ ilé ẹni yẹn o kọ́ wá lọ ni o kò sáǹtijú ń bẹ́ o kọ́ wá lọ kọ́ lọ fẹnu rẹ̀ gbolẹ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ń bẹ níbẹ̀ o fún àwa bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ bẹ́ẹ̀ ń bẹ́ o ká máa kọ́kọ́ mọ́ ọmọ pẹ̀lú òdì kejì tọ́ba ní kò díjú ká ní burúkú o fi kọjá kẹ́ni rere ó fi kọjá wò ní mọ́ o hmm. bẹ́ẹ̀ ni o kò sí nǹkan tá a fẹ́ kí la fẹ́ fira wa sí ọmọ ìlú rẹ̀ gan sí ọ̀sẹ̀ tí ń ṣèbàjẹ́ ń bẹ́ẹ̀ ni. Hmm torí náà ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àpinnu tọ́lọ́run ọ̀lọ́wọ́ sí ti kálukú máa ṣe mí o hmm. ẹ kú ètò kò ní bàjẹ́. ẹ ṣe àdúpẹ́. hello eh, eh, eh. hello ẹ káàárọ̀ o. ẹ kú ètò. ètò orí ọ̀rẹ́ mi tó kó kọ́ńkọ́ ṣùù sẹ́sẹ̀ tí ń jó <laughs> àbí ti jójójójó báyìí panápaná ló kù kọ́lọ̀ ń ṣàánú wa. owó ni ọ̀yànjú ẹ̀ owó ni <laughs> ẹ pẹ̀lẹ́ àbíkẹ́ kówó wá àtijọ́ o <laughs> àtijọ́ o ẹ pẹ̀lẹ́ ó gba àwọn ẹwà jamani ńkọ́. everybody wà dúpẹ́ lọ́dọ̀ náà orí náà ń kọ́ orí wà lálàáfíà ara. àgbúrò wọn orí àwẹ̀ àwẹ̀ àwẹ̀ yìí ni o àwẹ̀ ní bá mi gba tèmi ah, mọ̀ tiẹ̀ kò yẹ yín. ẹ̀mí alẹ́ yìí oṣù. ẹ rí i pé lẹ́yìn ti ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn tí ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kí Ramadan tó dé àwẹ̀ bá wẹ̀ ńlẹ́gbà tílẹ̀ Ramadan wá dé wọ́n wá kúkú yọ̀ǹda lẹ́ǹtì fún kọ́mọ bá ń gbà pọ̀ mọ́ lọ́n Ramadan. àbí ò ń ṣe rí máa yẹn èyí tẹ mú wá láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tó pè tọ́tọ́ ṣe sọ pé ọ̀rọ̀ ẹ ti bíyá kò ní ti kò ní ìdìkò ó ti júmọ́ ó ti mọ́lé ẹni tó ti tó pé kó lọ túbá kó lọ bẹ̀bẹ̀ ńbẹ̀ nǹkan tèmi náà sọ fún nìyẹn ṣe rí gbogbo wa láyé yìí mọ́tò ìṣẹ̀ṣẹ̀lẹ̀ àwọn ọkùnrin wa mm. èmi ò fẹ́ da fọ́ọ̀tì léèyàn kankan kí nǹkan tí a bá lè kí wọ́n rò ṣe kọ́rọ̀ bí ìmọ̀mọ́ ifẹ́ pùtẹ́ dáadáa mm. torí kọ́rọ̀ ṣe kí òun tó lè fi ọwọ́ ara ẹ̀ kú ẹrù ìyàwó ẹ̀ síta. lẹ́ẹ̀kínní ìyàwó àkọ́fẹ́ nǹkan tó ṣe kí òun tó lè fi ọwọ́ ara ẹ̀ máa kó ìyàwó ẹrù ìyàwó síta. ìyàwó ẹrù ìyàwó mẹ́ta ló kó síta ẹrù ìyàwó mẹ́ta ló kó síta. àní kẹ́kẹ́ tó lè máa fẹ́ ọwọ́ ara ẹ̀ kó síta ó ní láti ṣe pé nǹkan tó ṣe fún ọ ní ti ibi yẹn ó ní agbára gan tó yẹ pé ó lè má ṣe ẹyin yẹn gan ló ń bínú sí kó yẹ pé lẹ́dẹ̀ẹ́ ẹni yẹn ló ń bínú sí tàbí kó yẹ pé àwọn àgbọ̀rọ̀ dùn ẹ ṣe àmọ́ pé ńgbà míì téèyàn bá ń ṣe ìkọwọ́ lọ́mọ oúnjẹ tọmọ gẹ́gẹ́ bá gégi ní igbó kọ́ ló máa ń mọ̀ hmm. ṣe àmọ́ ó lè ṣe pé ijó tó ń ṣe yẹn ó lè ṣe pé ní ẹgan kò kúkú ó ti òun gan ti let go ẹ̀ ó ti gbàgbé mo pé pé àwọn tó sọ létí àbáwọn tó mọ̀gbà tí kinní yẹn ṣẹlẹ̀ ló ń bínú sí ọ̀nà méjì lọ́rọ̀ ẹ̀ pín sí báyìí kó lọ bẹ kó jókòó kó túbá kó gbàwẹ̀ kó gbàdúrà kó dẹ̀ tún lọ túbá lọ́dọ̀ ẹni yẹn kó bẹ́ẹ̀ tó bá láyìn tó lè yàn lálẹ́bẹ̀ gangan jọ lọ kọ́jọ lọ bẹ́ẹ̀ hmm. mo mọ̀ kí wàá di special grace tó bá gbàdúrà tó bá dẹ̀ tún lọ yan lẹ̀bẹ̀ sí ọlọ́run á bójú wo lẹ̀ tó dẹ̀ túbá ọlọ́run á ẹ̀ ìmọ̀ràn ti tèmi nìyẹn o ẹ kú ètò ẹ máa bẹ́ tó bọ́ ẹ bá wa kó rí o. Hmm. ẹ pẹ̀lẹ́ orí ẹ ṣeun. ẹ kú ẹ káàárọ̀ dr adétayọ̀ falẹ́tì. olùtayọ̀ falẹ́tì. olùtayọ̀ falẹ́tì a máa ń gbádùn yín lọ́pọ̀lọpọ̀ ọlọ́run a máa túbọ̀ dúró tì yín. àmín sà. bẹ́ẹ̀ ṣe ń tún lé onílé ṣe lágbára ilé yóò ní dàrú àtẹ̀yìn àtòrí àtọ̀run. àmín sà. agbára ọlọ́run ẹ̀ẹ́dà ẹ̀dàgbà ẹ̀dógbò. àmín ẹ̀ṣẹ̀ wọn kọ yín dáadáa. ó kọ yín bọ́lẹ̀ tí ń pè wá sá. ṣe tó bí arúnà ló ń sọ̀rọ̀ látàgọ́ wò yìí. yes ṣe rí ọ̀rọ̀ tẹ́ gbé wá láàárọ̀ yìí lè tún lágbára o ogun gidi ló ló kọjú sí ọmọkùnrin yẹn o. àní ẹkún sì ń gbọ̀n mí bẹ́ẹ̀ ni òtútù ń mú mi lọ́jọ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí gan-an àánú abiyamọ ń ṣe mí pẹ̀lú wọn. ogun gidi ni o ọjọ́ tó ti ṣe ìyàwó oníṣúlọ́kà ni wọ́n ti sàmì sí lára o. àjẹ́ o. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ogun gidi ni o èkíní èkejì àbẹ́kẹta kọ́lẹ́ yìí. mẹ́ta ni. Ah, ó ní agbára púpọ̀. ó ní wọ́n ní wọ́n kàn rùn sóun ni wọ́n sì yóò kàn sú òun abáyá kẹ́rù wọn dáta. ó ní agbára tó àwọn bàbá wa láàyè wa wípé kò sí bí obìnrin ṣe lè burú tó ọkùnrin ò gbọ́dọ̀ fi ọwọ́ kó ẹrù síta kó hmm. ẹrù obìnrin síta hmm. ìwọ burúkú ni hmm. nílẹ̀ Yorùbá ogun gidi ló ń ṣe o tó lè ṣe ni pé kó lọ sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àbí kó gun orí òkè lọ kó lọ gba àwẹ̀ bíi twenty one days hmm. gbogbo gbogbo ogun yẹn á ṣẹ wọlẹ̀ ogun ńlá ni o. ẹlẹ́yìn àwẹ̀ ìgbésẹ̀ wo lọ́wọ́ kàn àwẹ̀ gbígbà láì gbégbèsẹ̀ náà nígbà tó bá nígbà àwẹ̀ tán ló ṣe máa bẹ̀rẹ̀ sí ní gbégbèsẹ̀. irú ìgbésẹ̀ wo ni wàá gbé kó lọ bá àwọn àgbàlagbà àwọn lórúkọ lórúkọ kí wọ́n bá bẹ ìyàwó ẹ̀ kán bá bẹ ìyàwó ẹsà ṣe ìyàwó ètí ìkíní ìkejì ní kó wá lọ bẹ̀ ni àbí ètò lòun ronú kàn pé ni òun palẹ́kún ó ní àwọn pé ọmọbìnrin tóun palẹ́kún kóun lọ rèé palẹ́rìn kóun ó lè bá àrójútu ayé òun ó lóun á ronú sí pé kọ́mọ̀ṣe obìnrin tí àwọn ti fẹ́ máa plan wedding tóun ṣẹ̀ṣẹ̀ wá sọ fún pé wò ó mi ò lè fẹ́ ẹ torí wọ́n ti ní mi gbọ́dọ̀ fọmọ ìlú ibi tó ti wá ṣé ìyẹn ni kọ́ wá bẹ̀ ni àbí kan náà mẹ́ta ni <laughs> nítorí kò yé èèyàn mọ́ báyìí. tí tí bá wó lùdì tòkè náà kọ àkọ́kọ́ àkọ́kọ́ já ewé ẹ̀ yẹn ìbò náà ló kẹ́rù yẹn náà síta. ẹ máa gbọ́ sà ètò kẹ́rù ẹ̀ ètí màá yẹn kẹ́rù rẹ̀ síta tó jẹ́ ìyàwó àkọ́fẹ́ ó fẹ́ yẹn wọlé ó fẹ́ ní ṣùlọ́kà gbogbo ìlànà gbéyàwó mẹ́tẹ̀ẹ̀ta registry ní traditional wedding ní ló ṣe lọ sí church ní ló ṣe àmọ́ ìgbà tí gbéyàwó pọ̀ṣù mẹ́jọ ó lè dànù ó kẹ́rù ẹ̀ síta. ó tún gbà tó lẹ́yìn ọdún méjì bí oṣù méjìlá tí yẹn ti àbí oṣù mẹ́rìnlá tí yẹn ti ṣe ó tún fẹ́ mi ó tún kẹ́rù yẹn náà síta ńgbà tó hmm. tún bùṣe gàdà bùṣe gèdè ó tún fẹ́ kẹta ó tún kẹ́rù yẹn náà síta ìgbà tó ṣẹ̀ṣẹ̀ wá ìgbà yẹn ló wá mọ̀ lógun làwọn yẹn wà mú ká mú ká mú ká ló ṣe wá lọ gbọ́ ń pé òun ti pa obìnrin kan lẹ́kún ó wá ronú sí wípé ṣé kò wá lè jẹ́ ọmọbìnrin tí òun ti dájọ́ kò ṣègbéyàwó pẹ̀lú yẹn rárá èyí tí ò fẹ́ yẹn tó lòun ronú kàn pé kọ́mọ́ lọ jẹ́ pé ọmọbìnrin tóun ti pa lẹ́kún nígbà tígbéyàwó táwọn fẹ́ máa plan wedding a ṣe introduction ìjọba ìyáwó kó wá tọ́wá padà yí pọnagán pé òun mi ò ní lè fẹ́ ẹ because wọ́n ti ní má fọmọ lu yín ìyẹn ni wàá ń ronú sí wípé ṣé ni òun máa lọ ọbẹ̀ àbí bò ó ní kíni kóun ó ṣe ẹ ẹ ló sà oh hello sir hello. Hey. bébí dúró kó máa. àwọn obìnrin mẹ́ta ló ti kó wọnú abí òrùlé rẹ̀ tó ti fẹ́ wọ abí òrùlé ẹ̀ tó ti dáná lé lórí. nǹkan tí ò tiẹ̀ bá plan tí ò bá ṣègbéyàwó rárá rárá tó tó tó dàbí pé ó disappoint ẹ̀ ń lòun ronú ṣé yẹn ni àbí báwo hello. hello hello. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. mr akunye ló ń sọ̀rọ̀. láti. láti ṣáàjà gbókojó. rẹ́sà yẹ́sà. ẹ rí ohun gbogbo ọwọ́ ọlọ́run ló wà. bẹ́ẹ̀ni. first wife àkọ́kọ́ yẹn ibẹ̀ ni fọ́ọ̀tì yẹn ti wá. ok ètò fẹ́ wọlé gangan gangan. kálá kọ̀kọ́ tó kọ́ fẹ́. lẹ́yìn ìgbà tó lẹ́yìn ìgbà tó disappoint kan tó pé ọmọ ìlú ibi tó jẹ́ wọ́n ní mọ̀fẹ́ bẹ́ẹ̀ ni tàkọ́ yẹn ibẹ̀ ni ìwàhálà yẹn ti wá ó pa lẹ́kùnrin ó pa mọ̀lẹ́bí lẹ́kùn ah. ẹ̀kún mọ̀ bí ó fi ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn kó lọ bẹ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kó lọ bẹ ìyàwó rẹ̀ lọ́nà fìlè la fúnlájì tó ti yẹn. gbọ́ àgbọ́yé. ẹ̀rù náà ni kó lọ bá kó lọ bẹ̀rù ọwọ́ ah. àwọn ẹlẹ́bẹ̀ kó lọ bẹ̀rù tẹ́tí gbọ́ ọlọ́run kò mọ̀ ṣe. àwọn méjì tó wá gùn kọ́sẹ̀kọ́sẹ̀ àwọn náà ni. àkọ́kọ́ yẹn gangan gangan gangan tara kọ̀kọ́ òun gangan lọ́sẹ̀ ní gbogbo wọn. Hmm. olùkọ́ lọ bá pọlọ bẹ̀rù mr atúnyẹ ló ń sọ̀rọ̀ látàgbòkojó. ẹ ṣeun dádì. hello. Eh, hello zero eight zero three two three two ten fifty nine. 08077771059 plus 2348092221059 ẹ̀yin rédíò sílẹ̀ sàmà ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ma. ojú máa yọ. ẹ ṣùgbọ́n ìmọ̀ láti ọ̀ láti jẹ gbogbo. ẹ ṣeun ẹ dá sí o. ìwà nílé láti jẹ gbogbo. ẹ dá sí sá. ṣe rí ọ̀rọ̀ yìí kò kò rújú. ok. kì í ṣe owó tí ó kẹ́rù ẹ̀ síta mi. kì í ṣe kí nìyẹn èyí tó ti promise tó promise tí wọ́n padà jọ ṣe ìyàwó yẹn. tó ní ọmọ ìlú ibi tó jẹ́ wọ́n ti ní mọ́ọ̀fì ọ nígbà nígbà tí wọ́n ti ṣe wọ́n ti wà ní courtship ọdún mẹ́rin sẹ́yìn. ìyẹn gogogogo ló máa wá lọ because yẹn ṣe sọ̀rọ̀ yìí kò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbọ́ ṣe ló ń gbọ́ síbi. níṣẹ́ hmm. ló ń rò wípé bílẹ̀ ìpínlẹ̀ peter òun ló máa lọ òun ló máa wà lọ. èyí tó disappoint tí ò bá ṣe ìyàwó rárá rárá. òun ló máa wà lọ. ntòun náà ronú sí nìyẹn kò tiẹ̀ ronú sí pé òun ṣe àwọn mẹ́ta tinú ilé. ọkùnrin yìí lè wà nílẹ̀ ìyẹn ti yí fara ó ti yí fàjẹrù. Hmm. ó ti yí fún gbogbo àwọn ọ̀rọ̀ ilé ìlà ó ti kọ̀ fẹ́ ìyàwó báwo ni ká ṣe lọ́kọ́ bèèrè lọ́wọ́ wálé ilé pé kí ló ṣe ń dé tèkún lájágùn jẹ. Hmm. yorùbá mi gbọ́ pé. mo ń gbọ́ yín sà. kọ́ sọ fún baálé ilé pé kà ṣáìdì ìbẹ̀rẹ̀ kí ló wà ní tèkún kódà kí ló ṣe níbẹ̀ kó alájágùn jẹ wọ́n bèèrè gbogbo ló ti rí kí ni ìwà àtàjọ kí ni ìwà àtàjọ jọ dàpọ̀ tẹ́ fi jẹyẹ kan gbá. Hmm. báwo ọmọ yẹn àwọn ọmọ yẹn sọ fún kóun fẹ́ ṣe ìyàwó báwọn ti ń plan kó tó wá padà sọ fún kóun ò ṣèyàwó mọ́ wọ́n béèrè pé kí ló sì ṣẹlẹ̀ yóò pé wọ́n lé wọn ọmọ nìyẹn sọ pé kó mọ̀ fọmọ ìlú bí mo ti jẹ́. ẹ ṣe mo dúpẹ́ kẹ́rì hmm. ọ̀rọ̀ kẹ́rì sọ ó kọ́ sí mi níbi kan wọ́n sọ fún ẹni yẹn mo ní náà ṣé káàkiri bá pàyà ẹ̀ yẹn tí kò pé ká jẹ́ pọ̀ jẹ ni. wọ́n bá ṣẹlẹ̀ kó ẹni òun sọ wípé ká jẹ̀ máa dá ogun sílẹ̀ torí ǹjẹ́ kóró tán. bẹ́ẹ̀ni. ibi orí náà nìyẹn o àwọn òfin tán nìyẹn o. Hmm. àwọn ọkùnrin òrò ti wípé ẹni tí àwọn sọ pé má fẹ́ lọ ọmọ bíbá yìí o pé wọ́n sọ pé ìbò ìdálẹ̀ náà jáwé ní ẹ̀kú pé làwọn náà gbọ́ ọ̀gá ogun tágbádá ọmọ wọn o. tó kí wàá ní kó ṣe báyìí. ó pa ọmọ obìnrin yẹn lọ́sẹ̀ náà mẹ́tẹ̀ẹ̀ta sí wọ́n lọ yẹn. ló ṣe ló bá tẹ̀lé ní wà lára ẹ̀. ó ẹ jẹ́ kó wá ẹ̀yàn kó dẹ̀ wá àwọn àgbà tí wọ́n gbé mú tí wọ́n gbọ́n lẹ́yìn. tí wọ́n bá dá sí i ó dà ó dà ó dà ó dà. bí kò ṣe ní lọ́gbọ̀n kan náà ní. ó ẹ ṣe àdúpẹ́sẹ̀ ọkùnrin abalẹ̀ o àmín àṣẹjù àárẹ̀ yìí ò jẹ o. àmín àmín àmín. hello ẹ káàárọ̀ ẹ gbóhùn sókè o.

mọ eh, àtọ yẹn lẹ́yìn ìsìn. <laughs> ẹ ṣe rí ìtẹ̀múwá láàárọ̀ yìí. ṣe rí um, àwọn tí arákùnrin yẹn ṣe ó ti pọ̀. Mm. torí ṣe rí ẹ̀kọ́ kan wà tèmi tí mo kọ́ ṣe rí tọkùnrin àgbóbìnrin bá wà pé má fẹjọ́ mi sùn ìyá mi o má fẹjọ́ mi sùn bàbá mi o. Mm In any relationship a gbọ́dọ̀ léèyàn kan tá a gbọ́dọ̀ máa bẹ̀rù. Ah, ìyàwó gbọ́dọ̀ lálàáfíì ọkọ gbọ́dọ̀ lálàáfíì. ó gbọ́dọ̀ lálàáfíì sùn báwo la ṣe máa ní à ń fẹ́ra wa àwa nílé níta lè sọ pé ẹ̀wọ̀n kan tí ìyàwó mi ṣe fún mi nìyí tó jẹ́ pé ìyàwó gan relationship tó gbá ẹ̀dẹ̀ lẹ́mìíràn sọ pé ìjọ tí má ti fẹ́ má fẹjọ́ mi sèèyàn púpọ̀ bá mi fẹjọ́ mi sùn lágbájá nìkan bá ti wí màá gbọ́ sí ẹ lẹ́nu. Hmm. báwo ṣe máa fẹ́yàwó tó tó máa ní kí mi ìfẹ́ kéèyàn kan dá sáàrin wa mi ìfẹ́ kéèyàn kí ni wọ́n kí ló dé tí àwọn bàbá wa àtìyá wa látijọ́ tán fi ń ní alárinà. Hmm. kí ni wọ́n fi ń yà ńgbà tí a bá ti fẹ́yàwó tó ti di pé wọ́n sọ fún má jẹ́ kí nìkan dá sáàrin wa má jẹ́ kí tàmọ̀ tó dá sáàrin wa. òsì lọ fẹ́ ọ̀dà lọ ọ̀kẹ́ lẹ́yìn ìyàwó tó ọ̀dà fẹ́ tó lẹ́bí mú sí tó ń ṣẹlẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ jọ̀ọ́ mo sọ́ọ̀rì o sí ọmọkùnrin yẹn gan ṣé ẹ má nìyí ẹ má bìí mi ṣé wọ́n wá láti léèrè báwo lọmọkùnrin yóò ṣe kúrò nílé hmm. for good fourteen months kò ní sọ fún ìyá kò ní sọ fún bàbá bíyàwó ẹ̀ bá su àwọn òbí ẹ̀ náà su. bíyàwó ẹ̀ bá ṣègbọ̀nsẹ̀ lórí afẹ́fẹ́. tí bẹ́ẹ̀ ni ṣé bàbá àti ìyá ẹ̀ náà tó sá lọ fún ṣé wọ́n su ìyẹn bẹ́ẹ̀ yẹn so níbi tó dé dúró yẹn jẹ́rí obìnrin tó lé síta nínú òjò tó ní síta ah. nínú ojú ó ní wọ́n sọ wípé ọmọbìnrin yẹn sọ wípé ibi ló máa bá mi ibi ló máa bá mi. ẹ ẹ wọ́n léèyàn sí ní obìnrin tí ó ṣẹ̀ olórùn sí ẹ jẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń jẹ́ pé àti bá obìnrin àbí ọkùnrin gbélé ó máa ń ní wọn lára yorùbá ló dẹ̀ sọ pé olórí tí ò bá ti ládé lórí òsàkọlẹ fọba tí ò lólórí òsàkọlẹ fọlórí tí ò sí ni gbogbo obìnrin tí ò sí ní ọkọ ọkùnrin náà tí ò níyàwó tó fi rògbòn fẹ́ ná kò sápọ̀nlé. kí ni kò ṣe sà kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ni pé yóò kọ́kọ́ lọ bẹ ìyàwó tó lé síta nínú òjò yẹn. tàkọ́kọ́ yẹn. yóò lọ bẹ ẹbẹ tó bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn kẹrí tó ní òun ṣèyàwó pẹ̀lú òun fẹ́ ṣèyàwó pẹ̀lú àdúgbò kankan kó wà lọ sí bó mọ ilé ó mọ òun ó mọ ní òun mọ nẹ kó lọ bá náà kó lọ dọ̀bálẹ̀ kó bẹ́ wọn. ok fún títà kọ́kọ́ tó fi ṣẹ́wọ́ gram tí ó jẹ́ pé wọ́n jọ ní courtship ọdún mẹ́rin tí ó wá sọ fún nígbà tí introduction bọ̀ pé wọ́n ti ní kí n má fẹ́ mi ò lè ìlú ẹ̀. kẹ́hìn tó máa kọ́kọ́ bẹ́ẹ̀ ni tó èyí tó máa kọ́kọ́ bẹ́ẹ̀ ni tó ti pààlè mi lórí yẹn ẹ mọ̀ kéèyàn lọ san owó orí èèyàn kó mu lọ rẹ́gísírì hmm. kó mu lọ gbá kó mu lọ àwo hmm. kó wá lé síta ó ti pààlè mi ọ̀rẹ́ bí. so tó bá ti wá bẹ̀ tó bá bẹ̀ tán ṣé ẹ̀bẹ̀ pé kọ́wọ́ ah, ah, ẹ̀sà ẹ̀sà òǹgàn ò lè sọ ń sìn bóyá wúmà yẹn tàkọ́kọ́ yẹn tó fẹ́ wọlé tó lé sínú òjò ò lè sọ bóyá ó ti má rí àbí ò tí ì má rí kò mọ nǹkan kan nípa ẹ̀ so ṣé kọ́kàn sábẹ̀ pé kó dáríjì òun ni ẹ̀ ṣé ẹ̀bẹ̀ dáríjì mi ńlẹ̀bẹ̀ tí ó lọ ọbẹ̀ ni àbí ẹ̀bẹ̀ máa kó bọ̀ padà. ṣé mọ kó bọ̀ kọ̀ ṣe mọ̀ pé tí ẹ bá ti yọnu sí wọ́n bá ti yọnu sí ọ̀rẹ́ ó níyànjú kì í ṣe dandan pé kó fẹ́ àwọn yẹn mọ̀ Hmm. àwọn yẹn náà ti fáyìn wé wọn ìyàwó ọdún mẹ́tàlá tó ti kọjá lẹ́yìn kó lọ kó lọ fẹ́ra ìbílẹ̀ kó bẹ̀bẹ̀ tí ó bá bẹ̀rù yẹn tí ò bá lójútì kó lọ bẹ̀ tó tó wọn ní kó má fẹ́ ẹjọ́ kí ni ìyàtọ̀ ìlú eh, àti ìlú àtàwùjá. ẹ ṣe fẹ́ kẹjọ kúkú bẹ gbogbo wọn round. kókó ẹ ẹ kókó máa dọ̀bálẹ̀ round round ẹ ẹ tó máa dọ̀bálẹ̀ round round ibi ẹ kó yí round down about like ọmọ ah. rúgudu ó ti yẹ. Ah, ah. kí ni ọ̀dà máa lọ eh? ọ̀dà bọ̀ ó kẹ̀dẹ̀ dàbọ̀ nǹkan tó ń pè ní rúgútú ní nǹkan tó rand. ó dàbọ̀ ó dàbọ̀ ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀. ẹ yín rédíò yín sílẹ̀ tàbí kẹ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́. mo ti pa pátápátá. ọ̀rọ̀ rẹ o bọ́lá ti ń pè wá o. ìlú ìbàdàn bí náà ni ní ayégun ayékọ akálà expressway. ok sà. ọ̀rọ̀ nàìjíríà orúkọ mi olúṣọlá. Mhm. ọ̀rọ̀ yẹn náà la fẹ́ dá sí i. yes sir gbogbo àwọn obìnrin tarakùnrin yẹn lè lọ lẹ́yìn àkọ́kọ́ yẹn nǹkan ti wà lára ọ̀rẹ́ bí ẹ̀ẹ́dẹ̀gbọ́ èdè tó fúnra rẹ̀ pé ó ní ó kọ̀tà èdè sú òun. ó ní ẹ̀mí súnsú kan máa bà léwu ni. ẹni tó ti fẹ́ wọlé. sẹ́rí hmm. ojú dá máa ń wo nǹkan yàtọ̀ síra wọn. ìyàwó tí yàn ti fẹ́ wọlé ó ti nífẹ̀ẹ́ ló fi fẹ́ wọlé. Hmm. ẹ̀mí súnsú kan sáré bà lé kò sí ọ̀rọ̀ kankan níbi gbogbo ọ̀rọ̀ táwọn wá ibi tó gun ti wá lógun ọyìn bíi àkọ́kọ́ yẹn. níbi ẹ̀sà níbi ti first woman tó ṣe wedding pẹ̀lú. níbi ti first woman tó ṣe wedding pẹ̀lú hmm, tó ní òun ó ṣe wedding pẹ̀lú tó ẹ̀sẹ̀ wá sọ pé ọmọ ìlú àbí fèsì ọmọ ìlú wọn ni wọ́n fẹ́ ọ. ṣe ẹ ṣe rí ìgbà míì a kàn máa ń gbó kiri ni kò sí ìyàwó tó ti fẹ́ wọlé for eight months ó ti fẹ́ already ó dẹ̀ lọ sóhùn ó sá kúrò lé abẹ́ẹ̀ gẹ̀ẹ́sì ṣé àbúrò ti fẹ́ ọ̀rẹ́dì ṣùgbọ́n èyí tó sọ wípé wọ́n ní kí n má fi ọ lẹ́yìn ìgbà tó ti jọ ń wo ṣe wọléwọ̀de fọdún mẹ́rin fọdún mẹ́rin fọdún mẹ́rin táwọn hmm. ọ̀rẹ́ ti mọ̀ bó ti ní ẹ tó fẹ́ fẹ́. àwọn pẹ́rẹ́ǹtì ti mọ̀ ọ́ wọ́n ti plan rẹ rẹ introduction wọ́n ti plan rẹjúlé. ẹnìkan wá dé ó wá ní ẹ àwọn òbí mi ní kí n mọ̀ fi ọ kí ló dé táwọn òbí ò ti sọ fún un mọ àwọn ẹ̀yà báyìí o láti lẹ̀ pẹ̀pẹ̀ bá wọn ni o. kò tiẹ̀ sọ pé àwọn òbí òun ló ní kó má fẹ́ ìlú ibi tọ́mọ yẹn ti wà ó ní wọ́n sọ kò tó kò sọ̀rọ̀ dáàrin ó ní gbà tí wọ́n sọ pé kí n má fẹ́ ọmọ ìlú ibi tó ti wà. ẹ ẹ ti gẹ ìdìgà lọ sọ àwọn kan ní kó má fẹ́ lù kan àwọn tó sọ pé kó má fẹ́ lù kan o ti ń bọ́ ọmọ kan rìn láti ọdún mẹ́rin. mẹ́jẹ̀ hmm. ni kó má fẹ́. wọ́n sọ pé o tètè yẹ tì. wọ́n wọ́n ti rí gbogbo nǹkan tá a bá ti fẹ́ láti ilẹ̀ lóye ká ti sọ fáwọn ọmọ wa nǹkan báyìí nǹkan báyìí so kò ní ó dàbí ó dàbí ọmọ ẹ wo kankan tó ń ṣẹlẹ̀ nísìnyí ẹ wo glove ẹ wo green yellow type of a thing ó yẹ ká ti máa sọ fọ́mọ tó bá ti mọ̀ pọ́nmọ AS ni kó tó bá yàn rìn kọ́kọ́ lọ mọ kí ni kí ni yellow type ẹ̀ kí ni group ẹ̀ kó tó ètò ìdípẹ́ wọlé rárá kó tó dípẹ́ mọ login tẹ́ mọ wá browse kó tó dípẹ́ mọ kó tó dípẹ́ ẹ̀ tọ́yà bá ti dípẹ́ bá ti nífẹ̀ẹ́ ara wọn wọ́n lè máa sọ pé àfìfẹ́ àfìgbàgbọ́ gbé ní tí ìbá ti nífẹ̀ẹ́ láti ilẹ̀ ní kátìlì irú kẹtẹrẹ aṣọ wẹ́rẹ̀ ó jẹlẹ̀ sẹ́gbọ̀n wa kan ẹ̀gbọ́n wa yẹn ó jẹlẹ̀ tó fẹ́ fẹ́ tó jọmọ ìlú ọ̀tọ̀ tí ìjọmọ ìlú wa mm. màmá ẹ̀ bímọ mẹ́ta ọkùnrin ah. méjì along the line àbúrò ẹ̀ wá kú mm. làwọn màmá wa rò pé bóyá náà ṣe wá fọmọ ìlú òkè mm. tó dẹ̀ jẹ́ pé ọmọ kan ọkùnrin tó kù fún yìí wọ́n ṣàṣe lé ìyàwó tó yẹ kó fẹ́ ọmọ tí ìṣọmọlúwa wọ́n lọ bá wọ́ọ̀kì ọmọlúwa bọ̀dá yẹn kò rojú tó ara ẹ̀ ni. kẹ́rí má fẹ́jú kan má ṣe ìkéde kan yẹn bí bàtà kan nira wa lára ni. Mm. ọ̀dọ́ kéèyàn bá tiẹ̀ nírú nǹkan báyẹn láti ilẹ̀ ló ti pọ̀ mọ́ ẹ jókòó. àwọn nǹkan báyìí má ṣe àwọn ṣé mo pé tọ́wẹ́ má tẹ̀ ti rí yẹn láti bẹ̀rẹ̀ ni ò ti ní wulẹ̀ torí bọ́. kò tiẹ̀ ní tí ò ní jẹ́ kò ní firun mú. kò ti ní wu torí bọ́ ṣùgbọ́n ti báyẹn rìn fọdún ni ìyẹn náà lè gbógun ti oṣù gbógun ti yẹn ò dàbí ẹni tí kò fẹ́ wọlé. ẹni tó ti kọ́kọ́ disappoint ó dà so ọ̀dọ̀ ẹni tó kọ́kọ́ jákulẹ̀ ni kó ti bẹ̀rẹ̀ ìdọ̀bálẹ̀ ẹ ti lọ ó dà hello. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ pé tó. ẹ káàárọ̀ sà orúkọ yín bọ̀lẹ̀ tí ń dá sí mú lérò o. solution láti london ni mo. ah bàdá solution kẹ́ńkẹ́ solution kẹ́ńkẹ́ mo ti ń mo ti ń dákọ̀ yín. ẹ kojú báyìí yes sir. ẹ kojú mọ ẹkọ ọjọ́ mẹ́ta o. ọjọ́ mẹ́ta ni sà. mr waheed nǹkan bẹ́ẹ̀ o. waheed wá ọkọ mi ń gba àwẹ̀ lọ́wọ́. ààrẹ yẹn ṣe lágbára ọlọ́run ó dùn ọlọ́run. yes ma ojú ọ̀tọ̀ ni mo fẹ́ fi wo ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí ma. yes sir. ojú tí mi dẹ́gbẹ̀ fi wo ni pé ogun yẹn ti wọ̀ láti pèlẹ̀ hmm. láti bẹ̀rẹ̀ hmm. kò ń ṣe àárín ló àárín ló dàbí pé ọ̀pọ̀lọpọ̀ ti fojú wò pé ó ti wẹ̀rẹ̀ àti pinlẹ̀ ni ogun yẹn ogun pinlẹ̀ ni. Hmm. nígbà tí ó bá bá obìnrin ẹni sórí di ọdún mẹ́rin tó kọ̀ọ̀kan mọ̀ fún tàbí nàìjíríà tí ò ní tí ò ní foundation tó gbá ìlú tó wà. Hmm. ìpè wọn ní pé kí n máa fi ẹni tó wà lókè dùgbà yìí. ẹ sọ pé. òṣè òṣè yẹn ọmọ jẹ ọmọ wọn ó tún fẹ́ yàwó níṣu lọ́kà fọwọ́adé wẹ̀wẹ̀ síta ìkíní ìkejì ìkẹta. ní pọ́blẹ́mù yẹn bí pọ́blẹ́mù tó wá láti inú ilé wọn tí kò ń ṣe àtọ̀dọ̀ obìnrin ojú tèmi fi wo ni o. Hmm. so nísìnyìí nǹkan tèmi rò pé ó lè ṣe gẹ́gẹ́ bí solution kò sí ogun tó lélele tí ọlọ́run kì í gbọ́ àdúrà tó bá lè bẹ ọlọ́run ní òun kan àti ọlọ́run. Ah, ó ṣe dandan kí èèyàn ṣẹ̀ṣẹ̀ déwájú àwọn wòlíì kó tó di pàdúrà ẹ̀ nípa bíbélì kan sọ pé béèrè àwọn yóò sì fi fún wọn ní tó bá ti ara ẹ̀ mọ inú ilé pẹ̀lú àwẹ̀ àtàdúrà hmm. fún ọjọ́ méje tó lè bẹ ọlọ́run tí ogun tó ń jà láti ìpínlẹ̀ tó lọ sínú root foundation ogun yẹn tó hmm. bẹ ọlọ́run tí ogun yẹn ọlọ́run àṣẹ ogun yẹn á dẹ̀ ní ọ̀nà àbáyọ bọ̀ pé ó fẹ́ lè máa bẹ̀rẹ̀ káàkiri yẹn àwọn tó ṣẹ̀ lóòótọ́ ó ṣẹ̀ wọn ó dẹ̀ ṣẹlẹ̀ dà wọn hmm. ṣùgbọ́n àwọn iṣu àwọn yẹn gangan ni wọ́n bínú sí ara hmm. àwọn kò ń ṣe ogun yẹn wá láti generation problem ni ogun yẹn jẹ́ fún so lọ bẹ Ọlọ́run fi ọ̀rọ̀ ààrẹ gbọ́dọ̀ pọ̀ lọ́dọ̀ tí yín Ọlọ́run ni kò bẹ̀ best nìyẹn ó tó tọ́ lọ́run lọ́run ló dá àwọn tó fẹ́ lọ bẹ̀ gan pàápàá so lọ bẹ Ọlọ́run lọ́kọ̀ọ́kọ́ lọ́wọ́ ọdún rẹ̀ lọ́run ọ̀nà aláragbára ọlọ́run ẹ ṣe gan ma. ó dà ṣe bọ̀dà solution láti London ẹ bá ń kí gbogbo léwu. Mm. ó lágbára ó lágbára mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ọ̀rọ̀ rèé. ẹ mi pè lẹ́yìn ètò yìí bọ̀dá tó lọ́rọ̀ bọ̀dá orí tó ṣílẹ̀ṣínà mọ́rọ̀ wá lọ́jọ́ ajé Monday wọn náà sì ń gbọ́ wa o gbogbo tí ń tẹ̀ ń wí ni wọ́n ń gbọ́. wọ́n rò pé torí ara ń ta wọ́n ká wọn lára wọn àwọn náà tó pè lẹ́ẹ̀ka ẹ̀rí pé fọ́ọ̀nù mi ríngì lábẹ́nu. àní àti ẹ̀fẹ̀ adáàkọ̀ àwọn wọ́n tẹ̀ ní adáàkọ̀ ẹni táwọn ti bá tán ti bá rìnrìn àjò ọlọ́dún mẹ́rin kó tó di pé àwọn ọ̀fẹ́ wọlé yẹn. àwọn ibẹ̀ lọ́kàn tí wọ́n wà. náà ni ó pé àwọn máa rí bíi pé àwọn disappoint ẹ pè mí lẹ́yìn ètò lẹ́yìn ìgbà tí n bá kàròyìn ajá àbálẹ̀ tán ni o ìwé tá a bá tẹnu bọ̀rọ̀ à ní tètè gbẹnu kú òun bẹ́ẹ̀ o oyè táyọ̀ ládi méjì ló sì ti gẹ̀rẹ́sì fìlà yìí ó ti wọlé tó ń ti síngínsíngín ti kọ̀wé ìròyìn fún un má jíwèé ìròyìn tèmi wò bá ń kó tèmi lẹ̀ o ó ṣọ́ra rẹ o. èmi wọn ló sọ pé tí bá gbàgbọ́. ọ̀rọ̀ yín ọ̀gbọ̀n lágbára ọlọ́run ojútùú ogun ọ̀sẹ̀ apọ̀n òpin ogun náà wà níṣẹ́ tọ́kọ́ sàbásílẹ̀ tí a ní sàbásílẹ̀ gbogbo àwọn tó dá sí tí wọ́n fàtẹ̀jíṣẹ́ sọwọ́ lábẹ́ aṣọ wọn ò níṣẹ́ kọ́lọ́ rẹ̀ ràn wọ́n agbára ọlọ́run àwọn àjọ̀gbọ́n tó pè lọ́kàn léjì wọn náà níṣẹ́ kọ́lọ́ lé tiwọn lọ rèé yà síbẹ̀ wọn náà rojú sọ́rọ̀ ayé yìí náà ní ntẹ́ fẹ́ bá wa sọ lórí ètò òmúlérò. ọ̀rọ̀ mi. náà níbi bàtà ti ń ta yín lẹ́sẹ̀ tẹ́ ẹ ní ntọ́ga bí òkè lọ́dọ̀ yín ń bẹ̀yẹn nínú ẹbí yín. ayé yóò gbéyàwó yín pẹ̀lú orí àbíbọ̀ àti ọrùn lọ́ọ̀dẹ̀ yìí. olùgbèjà. ilé mọ́tò ti ń dùn yín bọ abẹ́ aṣọ. adárùnmọ́ra làrún pa o. ilé wa lọ́jọ́ tí wọ́n wá ń jọ mẹ́jọ wà láyé ìníjọ́ jẹ́ sàrí gbàgbé àwẹ ọkọ ẹni tí ń gbà ní ní àjọdé àyìnjọ mẹ́jọ ẹ má wọrí ọbẹ mi mo ní nǹkan mi. ọwọ́ rẹ o ẹ̀rọ kọ́kọ́rọ́ rẹ̀ tó mi. bàbá ayé. ẹ pé orí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight fún àìpẹ́ mi ọrùn ìyàwó rẹ̀ náà bá ní. Dr. Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá mọ̀mí jí o mọ̀mí jp zero nine zero one seventy six five sixty two ninety seven zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five lọ́jọ́ mẹ́jọ ká tó mú tuntun wá ìròyìn ajá àbálẹ̀ ń bọ̀ lóríire aládùúgbò ẹ̀ẹ́dọ́là orúkọ olóòtú àgbàfẹ́tò òwúrọ̀ ètò múlẹ́rọ́ àti gbogbo àwọn tá a jọ ṣe ètò ọláyin kájọ ẹ̀ láyé fẹlẹ̀ níwà akínsọjí àpíà òṣì dr olùtayọ̀ falẹ́tì òkèlọ́lá mọ́mí jí òun mọ́mí jp èrè owó ọmọ ẹ̀kú baálé ọ̀rọ̀ kọ́mọ jẹ́ ti gbogbo wa. àwọn ọmọ mi Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet Ramadan Kareem from Alanda Dairy and Chivita Fruit Juice. Ramadan. At ShopRite, get all the essentials your family needs this Ramadan, like Cadbury 500 gram Bonvita beverage and 5 Luna evaporated milk for 2,399 naira 99 kobo, and 6 Malta Guinness bottles for 999 naira 99 kobo. Wishing you all a rewarding holy month. ShopRite, lower prices you can trust always. Prices valid till the 24th of April 2022. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet. Ramadan Kareem from Hollandia Dairy and Chivita Fruit Juice. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. You are to Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan. This is Fresh FM 105.9 105. 105. 105. FM. ọlọ́run. ògo ni forúkọ rẹ. ọlọ́run. ògo ni forúkọ rẹ. ọlọ́run. ògo ni forúkọ rẹ. elédùmarè. ògo ni forúkọ rẹ. ọba tó ní kọ́kọ́rọ́ ikú. ọba tó ní gbogbo ògo ológo tó ju ògo lọ ọba tó ń jẹ nínú ògo tó mu nínú ògo Elédùmarè kìkì ògo lówó làásọ àwọn ọ̀run sọ̀rọ̀ gọlọ́run àti òfurufú fìjà ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọ̀hún. kò sóhun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìlò wọn. Ah, ìlú wọn là gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé olúwa jẹ́ kó ohùn mi là gbogbo ayé já bàbá jẹ́ kó gbòmí kó fọ́hùn o jẹ́ kí ìràwọ̀ mi tàn kárí ayé jẹ́ kókó mi tàn kárí ayé o. kò sẹ́ni fẹ́ fọwọ́ bògo òrùn mọ́lẹ̀ a kì í máa ń fọwọ́ bògo òṣùpá ológo tó ju ògo lọ ọ̀rọ̀ mi dọ́wọ́ rẹ̀ Táyọ̀ ṣó ológo tó ju ògo lọ. májẹ̀kú togotogo ọlọ́run mi. májẹ̀ wáyé lálá ìrógolo ẹni wáyé lálá ìrógolo ó wáyé asán. ó dàbí ejò tó kọjá lórí àpáta ni. ológo tó ju ògo lọ. jésù kristi ọ̀rọ̀ mi dọ́wọ́ rẹ̀. ògo tó ju ògo lọ. Bàbá wa gba gbogbo Ọlọ́run. Ògo ni forúkọ rẹ. Ọlọ́run. ló ń pè é. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Start every Ramadan day with the strength to carry out your physical and spiritual duties faithfully. Have your sahur meal with your favorite Hollandia evaporated milk and go on with the strength to milk the blessings of the day by doing your religious duties faithfully. Make it your best Ramadan yet Ramadan Kareem from Alanda Dairy and Chivita Fruit Juice. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience.